حمدا لمن وفق ذوي الدراية للحكم والعمل بمقتضى الرواية وصلاة وسلاما على من بعث متمما لمكارم الأخلاق نبينا محمد صلى الله عليه وآله وسلم وعلى آله وأصحابه وعلينا وسائر الذين يتبعون سنته إلى يوم الدين adá ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi ṣe kò ń gẹ́ àwọn alágbọ̀nyé ẹ̀sìn àwọn tí wọ́n ní àgbọ́yé ọlọ́run bá tó fi wọ́n ṣe kò ń gẹ́ ìmọ̀ sí ìdájọ́ pẹ̀lú ẹ̀rí tí ọlọ́run bá Allah subhanahu tó sọ̀kalẹ̀ nínú tí nínú hadith wẹ̀ ọlọ́run bá lọ́sùn hánú tààlà tó fi àwọn alágbọ̀yé àwọn olùmọ̀sí kò ń gẹ́ ìmọ̀sí ìdájọ́ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá náà ní àdúrà ọpẹ́ fún lọ́pọ̀lọpọ̀ ládápẹ́ fún lọ́pọ̀lọpọ̀ àlékún kí ọlọ́run bá nú ọlọ́run bá kó máa bá síwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹni tí ọlọ́run bá lọ wa ta'ala gbé dìde láti wá parí gbogbo àwọn ìwà eléyìí tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ọlọ́run ọba pọ́nlé àwọn àwà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ṣe lọ́ṣọ̀ọ́ ẹni tí ọlọ́run ọba gbé dìde láti wá pariwo àwọn wà náà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkí àtọ̀rọ̀ ọlọ́run ọba kọ́ máa bá kó bá títí dẹjọ́ gbèdà kíyàmà mo kí ẹ̀yin olùgbọ́ mi mo kí wa kú dédé àsìkò yìí mo lè kí wa kú bí ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ ní kọ̀ọ̀kan wa mo kí ẹni mo bẹ̀ náà Allah subhanahu wa ta'ala kó mú wa jáde ayọ̀ mo kí wa kú rògbòdìyàn àjàkálẹ̀ àmúdí eléyìí tí ó ń fi gbogbo àgbáyé dùgbẹ̀dùgbẹ̀ lásìkò tí a wà yìí mo bẹ̀ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tó ní kápá lórí gbogbo nǹkan kó dákun kí agbó agorí ìṣòro náà ọlá ìjọkànsọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlá àìpé méjì ọlọ́wọ́ba ọlá agbára ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ẹ̀rí eléyìí tí a fi fi ṣe wá láǹfààní ní àsìkò yìí òun náà ni ọ̀rọ̀ nípa àgbẹ̀kọ́yà ọ̀rọ̀ nípa ìdáàbòbò rẹ ni mìtìrú corona níbi àìsàn coronavirus covid-19 báwo la ìfẹ́ dáàbòbò ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí ní ibi àkúrú àìsàn yìí òun náà nìkan tí a fi ṣe bá ní sọ̀rọ̀ fọ́ra wa ní àsìkò ìtàdẹ̀ fi ṣe ra wa ní àǹfààní ọ̀nà mẹ́ta ni ó jẹ́ náà ọ̀nà gbòógì eléyìí tí àwọn elétò ìlera fún wa ní mara láti máa tẹ̀lé láti ja àìsàn yìí lógun ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni kí a maintain ni social distance distancing ká mẹ́ǹtẹ́nì social distancing ìjìnà sí àwùjọ tí àkójọpọ̀ èèyàn bá wà wọ́n ní ọ̀nà yìí jẹ́ ọ̀nà kan gbòógì tí a fi lè gbógun ja títànkálẹ̀ àìsàn yìí àrùn yìí eléyìí fa tí àwọn ìjọba wa kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí bá kọ́ wọn mọ́ sí kọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá wà pẹ̀lú wọn kọ́lọ́run kó dúró tí wọn kọ́lọ́run kó mọ́ jẹ́ fún ṣiṣẹ́ ó fa kí wọ́n kéde kónílógbélé lẹ́ni kọ̀ọ̀kan wa ní ìtẹ̀lé ìmọ̀ràn àwọn elétò ìlera lórí báyìí fẹ́ ja títàkálẹ̀ àwọn ìlógún eléyìí tó ní ṣe pẹ̀lú social distancing jíjìnà tí àwọn àwùjọ bí tí èrò bá pọ̀ sí ọ̀nà yìí alhamdulillah pé a ti ń lo ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ní kó yí wa lọ́wọ́ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala sì ní jẹ́ kí ọ̀nà yìí kò ní jẹ́ kí ó hàn wá lé ọlájọ́ kan sọ lọ́wọ́ lọ́sù fáàrọ̀ sára gbogbo nǹkan tí a ní bùkátà sí láti rí nǹkan yìí láti rí ṣe ọlọ́run ọba lọ́sù fáàrọ̀ sára kó fẹ̀rọ̀ ọ̀kan wa lọ́rùn kó lè fẹ̀rọ̀ wa lọ́rùn kó fẹ̀rọ̀ wa lọ́rùn kó lè fẹ̀rọ̀ wa lọ́rùn ọlá kan sọ rẹ̀ ọ̀nà yìí kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí torí pé àwọn àlàyé ti wá púpọ̀ nípa irú ọ̀nà yìí eléyìí tí a ti ṣe fún àwọn èèyàn kí ló yẹ kí wọ́n gbọ́yé lórí ẹ̀ pàápàá jùlọ níbàámu sí ìlànà ahlu sunnah wal jamaa'ah ìrìsẹ́ pé ọ̀nà kagbógi nínú ìlànà ahlu sunnah wal jamaa'ah ni as-sam'u wat-ta'ah kagbọ́rọ̀ sáwọn lórí ọ̀nà ká sì tẹ̀lé wọn tò yẹn kọ́ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ alhamdulillah pé ọlọ́run ti ní kí àwọn èèyàn gbọ́yé tó jẹ́ pé òun gangan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ìmọ̀ fọwọ́ wa lóòrèkóòrè pẹ̀lú àwọn èròjà apakòkòrò àwọn oògùn apakòkòrò tí wọ́n ní ká máa fi fọwọ́ lóòrèkóòrè yìí òun gangan mo fẹ́ sọ̀rọ̀ lórí ṣùgbọ́n lásìkò yìí mo kàn fẹ́ kàá gẹ́gẹ́ bí ọ̀nà kejì nínú àwọn ọ̀nà tí àwọn elétò ìlera ní àlèfíjà títàkálẹ̀ àìsàn àlèfíjà lógún ni ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀nà gbòógì tí àwọn elétò ìlera tí wọ́n ní kí a fi ja àìsàn yìí lógún òun náà ni kí a máa lo face mask ìntàfin bo ojú wa tí ó bomú àtẹnu wa papọ̀ ó wọ́pọ̀ nose cover nose cover so ìtààfin bo ìmúbo ojú so wọ́n ní tàbá tí ń gbìyànjú àti tẹ̀ láwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba Allah subhanahu wa lẹ́yìn tá a ti gbára lé ọlọ́run ọba tán tó jẹ́ fóun lákọ́kọ́ so ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala dáàbò wá fóun bí ìtàkálẹ̀ àrùn gbẹ̀mígbẹ̀mí yìí kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́dà wọn kí ó sàánú ẹ̀kọ̀kan wa. náà ah, mo fẹ́ almuaqimu eléyìí tí àwọn olóyìnbó ń pè ní sanitizer wọ́n dẹ̀ máa ń pè ní pasteurizer wọ́n dẹ̀ máa ń pè ní eh, disinfectant so wọ́n dẹ̀ máa ń pè ní antiseptic àwọn orúkọ yìí làwọn olóyìnbó máa ń pè àwọn eh, ni wọ́n máa ń pè ní tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ yìí almuaqimu ni wọ́n pè ní àwọn oògùn apakòkòrò wọ́n ní ká máa lò kí ni ó yẹ kó jẹ́ ojúṣe àwa mùsùlùmí nípa àbí níbi lílo oògùn apakòkòrò yìí ìjọ yẹ káwa mùsùlùmí máa lò àbí kò ká lò eléyìí ni àwọn ìbéèrè tí yóò máa ta wọ́tàtẹ̀ nínú gbogbo mùsùlùmí eléyìí tó bá ní kàkó fún ẹsẹ̀ rẹ̀ tó fẹ́ gbégbé sí ayé lórí òfin ọlọ́run bàbá subhanahu wa ta'ala tí ó fẹ́ fi òfin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi òsùn wọn tí ó fi máa gbogbo sí ayé ara rẹ̀ ní ti ṣe ọlọ́run ọba kí ní má ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. nǹkan tó ṣe fà á tí nǹkan yóò fi máa dààmú ẹ̀mí mùsùlùmí tó yẹ sí pé yóò mú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí pín sóríṣiríṣi ọ̀nà lórí bá fẹ́ lò pẹ̀lú oògùn apakòkòrò tẹ́níkà fi fọwọ́ yìí tó yẹ pé èròjà yẹn gẹ́gẹ́ ní èròjà apakòkòrò tó wà nínú nǹkan yìí nínú èròjà táàmà fi fọwọ́ yìí tí wọ́n ń pè ní alcohol alcohol tó wà nínú ẹ̀ kó tó di pé nǹkan yẹn lè ṣiṣẹ́ láti pa kòkòrò tí wọ́n fẹ́ kó ó gbọ́dọ̀ tó 60 to 70 percent nítorí àwọn sanitizer eré tí ó gbajúmọ̀ tí ó ń bẹ láwùjọ wa táwọn elétò ìlera gbà wá ní ẹ̀jú ká máa lò ààrí tí wọ́n kọ sára rẹ̀ wípé seventy percent alcohol ìgbà míì àrùn míì wọ́n ní sixty percent alcohol láti fi wálẹ̀ ìbalẹ̀ wípé èròjà apakòkòrò tí a ní bùkátà sí nínú nǹkan yìí ó pé pérépéré síbẹ̀ so alcohol tó wà ń bẹ̀ yìí ohun gangan ni tí ó jẹ́ nǹkan kàyàkàyà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ilé báyìí ó mú mi wò wípé nínú nǹkan tá a lè fi ṣe ara wa láǹfààní lásìkò yìí òun náà ní ká ṣàlàyé kí ni ìdájọ́ Islam nípa lílorú àwọn nǹkan ìtura àwọn nǹkan tá a ní sí lásìkò yìí ni gẹ́gẹ́ bí ìmọ̀ràn àwọn elétò ìlera a ní bùkátà sí àwọn nǹkan tá a máa fi fọwọ́ wa nítorí àtẹ́pa àwọn kòkòrò àìfojúrí tó wà ní ọwọ́ wa tó yẹ kó lè fa àìsàn yìí náà nígbà tá a ti wá ní sí ìjà àwọn mùsùlùmí lè lo àbáwò lè lo òun ni mo fẹ́ fi ṣe wá láǹfààní nínú ìbánisọ̀rọ̀ yìí náà lẹ́yìn tá a ti mọ ilé ìbáyìí ìtí màá mẹ́nubà jẹun lórí ọ̀rọ̀ oògùn apakòkòrò tá a lè fi fọwọ́ yìí màá mẹ́nubà nǹkan mẹ́ta lábẹ́ àlámọ̀rí alákọ̀ọ́kọ́ ni sanitizer eléyìí tí mo ní ó contain alcohol sixty to seventy percent tó contain rẹ̀ yìí kó torí pé yóò lè ṣiṣẹ́ láti pa kòkòrò pa ẹlẹ́ẹ̀kejì òun ni bleach èròjà kan tí wọ́n ń pè ní bleach òun náà oògùn apakòkòrò ni àwọn akòkòrò tí ò ṣe é fojú rí bleach náà máa ń pa wọ́n màá mẹ́nuba yẹn náà ráńpẹ́ pè ní kọ́ lórí yẹn màá dẹ̀ mẹ́nuba alkọ́lù èyí tá ń pè ní vinegar vinegar lára àwọn èròjà apakòkòrò lòun náà eléyìí báyìí vinegar yìí ó wọ́pọ̀ ní àwùjọ àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí la mọ̀ ìtànpè ní vinegar yìí nítorí pé àwọn tí wọ́n ń ta àwọn oògùn tí a fi ń ṣe òògùn nílànà sọ́nà wọ́n máa ń ta dáadáa wọ́n dẹ̀ máa polówó àwọn iṣẹ́ rẹ̀ fún àwọn èèyàn so máa mẹ́nu bà ìyẹn náà inshallah karim lábẹ́ ọ̀rọ̀ nípa intanet fi máa fọwọ́ láti fi dáàbò bo ara wa níbi àwọn coronavirus èyí tí àwọn virus tí ó tó bá wà lọ́wọ́ wa tí ó fi kú náà so síwájú kí n tó sọ̀rọ̀ nípa àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ kí n ṣàlàyé ya kí ni wọ́n ń pè ní virus ya nítorí pé a mọ̀ pé coronavirus yìí mo ṣàlàyé fún wa pé viral disease ni viral disease yẹn ni pé àrùn ni pé kòkòrò virus ló ń fà àrùn náà náà tó bá rí bẹ́ẹ̀ kí náà pè ní virus ìdáǹpè ní virus ìtumọ̀ rẹ̀ nínú ìmọ̀ pathology yẹni pé pathological definition of virus ìtumọ̀ virus nínú ìmọ̀ pathology ìmọ̀ táǹpè ní ìmọ̀ pathology ó jẹ́ ẹ̀tọ́tọ́ kan nínú ìmọ̀ medicine ìmọ̀ ẹ̀kọ́ nípa ìlera bá ti ń tọ́jú aláàrẹ̀ so pathology jẹ́ ìmọ̀ kan ẹtọ́tọ̀ kan nínú ìmọ̀ náà tó jẹ́ pé ìmọ̀ yẹn ń ṣèwádìí nípa àwọn àrùn àtàwọn nǹkan tó ń fà náà ìtumọ̀ virus nínú pathology òun náà ni a submicroscopic non-cellular structure ìtàkùn ní virus yìí ó jẹ́ kòkòrò kan tí ó kéré débi wípé microscope ò lè rí microscope jẹ́ ẹ̀rọ tí wọ́n máa fi ń wo àwọn kòkòrò tó bá kéré tó jú òlì àwọn kòkòrò kan bẹ̀ tó pé ọlọ́run Allah subhanahu wa ta'ala dá ó kéré débi pé ojú òlì rí wọn tó ní nǹkan tó máa fi ń wo àwọn kòkòrò yẹn náà pè ní microscope ṣe wá rí virus pé ó wà sub microscopic yẹn ni pé ó kéré débi wípé microscope gan tún lè rí ó ní tá fi ń wò yẹn lọ́tọ̀ so ilé ìbáyìí ní pè ní virus so non-cellular structure ni ni virus tó jẹ́ sí pé ó kó àwọn èròjà kan sínú àwọn èròjà tó kó sínú òun ni wọ́n pè ní DNA àbí RNA in biochemistry nínú ìmọ̀ biochemistry tábà sọ pé DNA ìtàgbàdúró pẹ̀lú ẹ̀ ọ̀nà rẹ̀ D of the ribonucleic acid D of the ribonucleic acid ìtàgbẹ̀ ní DNA nìyẹn tábà sọ pé RNA nínú mọ̀ yìí tí mo pè ní biochemistry yìí ìtànpè bẹ́ẹ̀ náà ni ribonucleic acid ìtànpè bẹ́ẹ̀ nìyẹn so eléyìí ni èròjà tí ó wà ní inú tọ́jẹ́ ti inú virus yẹn virus èròjà tọ́jẹ́ ti inú ti inú virus gẹ̀gẹ̀ ó ní nǹkan nǹkan tí mo tẹnu báyìí ṣẹwárí èròjà yìí wá wà surrounded by a protein coat yẹn ni pé èròjà yẹn tó bò ó tọ́jẹ́ àwọ̀ ọ̀ta tọ́jẹ́ ẹ̀wù tó bò ó níta nígbà tó ń wà nú òun ni protein so yíba ní sin virus ni mo ń define yẹn so virus yìí rèé ó wá jẹ́ kòkòrò kan tó jẹ́ sí pé ó máa ń kó àárẹ̀ báyàn ó sì jẹ́ ìkan nínú àwọn kòkòrò tó jẹ́ sí pé ó ń léwu gan tó jẹ́ sí pé ọ̀sẹ̀ tó máa ń ṣe lágọ̀ọ́ ara ó lágbára ó sì ṣòro pa ó sì ṣòro pa gidi gan ní virus ìtàn pè ní virus nìyẹn náà lẹ́yìn tí mo ti sàlàyé ìtàn pè ní virus pathologically inshallah kẹrin inú àwọn nǹkan tí máa padà mẹ́nu bá tí mo fi ṣe tí mo fi sàlàyé ìtàn pè ní virus yìí òun ni efficacy ìyẹn ni pé bí sanitizer tí ó contain sixty to seventy percent alcohol bó ṣe lè pa virus yìí òun gẹ́gẹ́ ni mo fẹ́ sàlàyé mo fi sàlàyé definition virus yìí tí màá padà lo àwọn ọ̀rọ̀ kan tó ṣe kókó nù ìtumọ̀ virus mo ṣe ń sìn. náà bákan náà màá sọ̀rọ̀ nípa efficiency kílẹ̀ ń pè náà um, uh, bleach lórí pípa kòkòrò yìí àti omi kọlù tó ń pè ní vinegar níbi pípa kòkòrò yìí ní àìpẹ́ yìí inshallah kiri náà ṣe rí àwọn kòkòrò àìfojúrí tí ó máa ń kó ààrẹ bára wọn pọ̀ oríṣiríṣi nínú ẹni virus ló sọ nínú ẹni bacteria wà àwọn kòkòrò yìí wọ́n léwu gidi gan ààrẹ tó máa ń dá sára ó lágbára wọ́n á ti máa bá àwọn ẹ̀yà ara tí ó pọ̀ wà bàjẹ́ pàápàá jùlọ àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú tábára yìí wọlé sínú àwọn ẹ̀yà ara yìí wọ́n máa ń bà wọ́n jẹ́ ni kọ́nà bá kó làwọn kò ń di aburú àwọn ẹ̀dá yìí àwọn kòkòrò yìí àìfojúrí yìí náà eléyìí láyé fa tó fi jẹ́ sí pé àwọn elétò ìlera wọ́n ní tàbá fẹ́ bọ́ níbi wàhálà fáírọ́ọ̀sì yìí níta ní láti máa ṣe òun ni pé ká máa fọwọ́ wa lóòrèkóòrè kí ló fà nítorí pé fáírọ́ọ̀sì yìí ó ṣeé ṣe kí rápálá dé ọ̀nà kódé ọwọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà yìí tí a ń gbà ní tí a ń gbà ní ìbálò papọ̀ pẹ̀lú àwọn fáírọ́ọ̀sì ó pọ̀ débi pé in fact ìgbà míì èèyàn lè máa mọ̀ pé òun ti fọwọ́ kan àwọn ibi tí kòkòrò yìí wà kòkòrò yóò ti wà lọ́wọ́ ẹ̀ tí kòkòrò yìí bá wà lọ́wọ́ ẹ̀ tí ó ti wà nínú ewu kò tí ì ní yẹn kí agbọ̀nyé dáadáa kò tí ì ní yẹn àyàtìgbà tí ọba tó mú ọwọ́ yìí tó tó mú lọ sí ẹnu àbó mú lọ sínú omú àbó mú lọ sí ojú àbó mú lọ sí etí ṣẹ́rí àwọn ẹ̀yà ara mẹ́rẹ̀ẹ̀rin tí mo sọ yìí àwọn ẹ̀yà ara mẹ́rẹ̀ẹ̀rin ìjásọ́nà fún tí a bá ti mú ọwọ́ tí fáírọ́ọ̀sì yìí wà ń bẹ̀ kòkòrò ẹ̀fojúrí yìí tá a bá ti mú ọwọ́ yẹn lọ sí ìkan nínú àwọn ẹ̀yà ara mẹ́rẹ̀ẹ̀rin yìí yóò tàti ilẹ̀ sọ̀kalẹ̀ sínú ọ̀nà fún wa tá a fi tá a fi ń mí nínú èdè ní Yorùbá wá pè ní ẹ̀dọ̀fóró so ẹ̀yà tàbí mú yẹ tó bá ti ráyè dénú ẹ̀ ibi tó ti fẹ́ ṣiṣẹ́ burúkú ni ẹ̀ so làwọn elétò rẹ̀ wá bá gbà wá níyànjú pé síwájú kí nǹkan yìí tó rápálá bọ́ táwọn ká tètè pa nítorí pé ọwọ́ ò jìnà sí àwọn ẹ̀yà ara tí mo sọ yìí ọwọ́ ò jìnà sẹ́nu ọwọ́ ò jìnà ọwọ́ ò jìnà àìmọye ìgbà ni ọwọ́ máa lọ síbẹ̀ tẹ̀ní ìtọ́wọ́ yìí tí àwọn kòkòrò bá ti wà lọ́wọ́ téèyàn tí ì pa bá fi lè gbé sí àwọn àyè yìí tó bá fi ráyè wọ àwọn àyè yìí olúwa rẹ̀ gbàlejò àánú ọlọ́run bá mọ́jíká gbàlejò àá so nítorí ẹ̀sìn ni ká máa fọwọ́ wa pẹ̀lú àwọn nǹkan tí ó ń pa kòkòrò yìí so tá bá ti fọwọ́ wa nǹkan yóò ti mọ́ so yíba ń sìn so tó bá jẹ́ kókòrò yẹn wà lọ́wọ́ wa àti pa so tá bá mọ́wọ́ yẹn lọ sáwọn àyè yẹn so kò ní ṣe wá ní ọ̀ṣẹ́ mà náà peter fi ní kí a máa fọwọ́ nìyẹn so iná náà fi ní ká máa bomú náà ká máa bo ẹnu kí àwọn nǹkan yìí má ráàyè wọ àwọn ààyè yìí náà lẹ́yìn tí mo ti wá sàlàyé àwọn yẹn nínú nǹkan tí màá kọ́kọ́ ti síwájú tí mo fẹ́ sàlàyé òun náà ni lílo omi kọlù eré tánpè ní vinegar láti pa fáírọ́ọ̀sì náà nínú àwọn nǹkan tó fọ́n káàkiri láwùjọ wa pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá ọlọ́mọba lọ́sùn fún àtàrà kó sí àlékún dáadáa wọn kọ́lọ́mọba lọ́sùn fún àtàrà kó dáwọn kó mẹ́kọ̀ọ́ kan wá dúró ní ìmọ̀ràn ìtọ́wọ́ pọ̀ láwùjọ wa ní ìmọ̀ràn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá tí wọ́n nímọ̀ nípa bóyá títa oògùn asaralóore tí ọba tún náà lẹ́yìn sọ́lọ́sùn àmútàǹpé ní àpébù nàbàwì òní pé wọ́n á advice àwọn èèyàn tó sì ń bọ́ títí gbọ́ mi lọ́pọ̀lọpọ̀ pé ẹ̀ dípò tẹ́ máa lo sanitizer tí ó ní òfógóró nínú tó ní alcohol nínú yìí ẹ wá máa ra omi kọlù yìí omi kọlù yìí náà oògùn apakòkòrò ní tó yé ẹ máa fi pa ẹ máa fi pa ọwọ́ yín kẹ́ fi pa òkòrò yìí so kẹ́bi ṣe ìtẹ́fì rọ́pò sanitizer ológógóró yẹn náà ilé ìtìfà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ìyá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tí wọ́n gbára lé àwọn ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lẹ́nu àwọn tí wọ́n ń ta àwọn nǹkan yìí ó ti fà á tí wọ́n ń lo nǹkan yẹn lọ́sì tẹ̀wọ́n balẹ̀ wípé yóò pa kòkòrò yẹn eléyìí wá mú mi ṣèwádìí lórí nǹkan yẹn pé ṣé bí nǹkan yìí ṣe rí tòótọ́ nìyẹn ṣé kọ́lù omi vẹ́nígà yìí tí ó lè pa kòkòrò yìí àti kò lè pa nítorí pé tá sọ fáwọn èèyàn yìí pé ẹlọ́mọ ló nǹkan báyìí yóò dáàbòbò yín lẹ́yìn tẹ́ ti gbára lé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nítorí pé akọ̀dùn asbab la yunafi atawakkul kálá gbára lé lọ́wọ́ òní ká mọ̀ mú sábàbí tí ó bá lè tọ́nà ọba nìkẹ́lá dá láti fi dáàbòbò wa so kí a má ti àwọn kan méjèèjì yẹn gbọ́ yé tawakkul gbọ́dọ̀ ṣáájú so akọ́sí àsùnbáàbò tẹ̀lé àwọn anígbàrá lé sábàbù yẹn náà òsùn okùnfà tí afẹ́fẹ́ ṣe tàbí dáàbòrà wà nínú àkọ́lágbàrá lé ọlọ́run látún gbára lé so yé bá ní sìn náà mo ṣèwádìí nítorí pé nígbà bá ti ní ṣe pẹ̀lú àlàáfíà àwọn èèyàn àtẹ̀mí àwọn èèyàn a kò gbọ́dọ̀ fi ṣeré a kò gbọ́dọ̀ fi ṣeré rárá ẹnikẹ́ni tó bá wà reckless lórí láìwù àti health àwọn èèyàn tó fi di kókó bá yóò ní bẹ́ẹ̀ yóò sì ṣírò lọ́jọ́ gbìyànjú kìyàmà o nítorí pé nínú nǹkan tí ṣẹ̀ríà tó mójútó tó mójútó jù wa ṣẹ̀ríà ó wá láti wá dáàbò bo àwọn nǹkan márùn kan tó ń pè ní ad-daruratul khams àwọn nǹkan ọ̀ràn yẹn márùn kan tí ṣẹ̀rí àwa protect nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ní daruratud din èyí náà ló ń pè ní hifdud din ṣẹ̀rí àwa dáàbò bo rẹ̀ tiwa ẹ̀sìn alákọ̀ọ́kọ́ tó tó fi ìsàgbọ̀n dáàbò rẹ̀ Allahu akbar ṣùgbọ́n bàtó di níṣe pẹ̀lú àlàáfíà kódà débi ọmọ pa ọmọ ilé tẹ̀ pé gbogbo alágbọ́ ní ẹnu méje ní kọ́tẹ̀ lé lànà àlùsùn náà nìkan gbọ́rọ̀ tó jọba lẹ́nu àmọ́ pé nítorí pé kọ̀tà tẹ̀ ẹ́ tí fáírọ́ọ̀sì yìí kọ́ àtàkì ẹ̀ tó ti mọ bí wọ́n tẹ́tí ṣe láàrin èèyàn ọgbọ́rọ̀ sí láì tó jọba lẹ́nu so agbọ́n orí wa pé tó bá ti di ọ̀rọ̀ àlàáfíà tọ̀rọ̀ ẹ̀mí wa ṣùgbọ́n tó bá ti di ẹ̀sìn ìgbà yẹn làwọn ṣe bí ìgbà fà ṣáàpù ìgbà yẹn làwọn ṣe bá yìí ṣùgbọ́n tó bá di bí ọ̀rọ̀ dúkìá wa àtẹ̀mí wa àtàláfíà wa orí wa máa ń pín gbà yẹn bóyí wa ṣe pé níbi tàláfíà wa àti ti ẹ̀mí wa àti dúkìá wa náà ẹjú kórí wa tó pé jù bẹ́ẹ̀ ló ń di ẹ̀sìn torí nǹkan alákọ̀ọ́kọ́ ni dọ̀rọ́tù dín hẹ́bù dín kájà ìgbẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì ó ní dọ̀rọ́tù náà hẹ́bù náà ṣẹ̀rí àwa láti wá protect láti wá protect láti wá dáàbò ẹ̀mí wa àtàláfíà wa tó yé báyìí tó jẹ́ pé a gbọ́dọ̀ fi àlàáfíà àwọn èèyàn ṣeré a gbọ́dọ̀ fi ẹ̀mí àwọn èèyàn ṣeré tó yé báyìí ti sọ̀rọ̀ fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá máa advice àwọn èèyàn àbí tí ó máa tọ́jú àwọn èèyàn bí iṣẹ́ yìí ṣe lówó lórí tó iṣẹ́ ká máa tọ́jú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ló ṣe yára mú èèyàn wọná tó tó yé báyìí torí pé tó bá lọ fún èèyàn ní

tó jẹ́ báyìí àti citric acid citric acid tó wà nínú òrombo so yóò kó bá ẹ̀ńtọ́ bá ní ọ̀tà so eléyìí láyé ìwò mà wọ́gà ní wọn náà ń tọ́jú àwọn èèyàn wọ́gà léèyàn kan wá ní ń kọ́ wá ní àwọn ní o ti mọ̀ pé tẹ́ ẹ bá mú òrombo ní ọ̀fi sún oyin tẹ́ ẹ sínú àwọn kankan ẹ mọ̀ sókun òfin tí a ní tọ́lọ́tà ó lọ lò ó aggravate ọ̀tà rẹ̀ wọ́n ló mo kàn fi yẹn pẹ̀lú wáṣá kéèsì àwa tábà máa dáwọn èèyàn ní nǹkan ká mọ̀ pé ṣẹ̀rí àpòtẹ́sẹ̀ ní àtàláfíà àwọn èèyàn gan àgbọ̀rọ̀ ní ṣeré bákan náà nínú usul nínú àwọn ìpìlẹ̀ sí ìsìláàmù bí ó lé lórí tí kò ṣe fi ṣeré òun náà ni pé alùyẹ̀kọ́ yàtọ̀ kọ́ irú mílẹ̀ ìlàjì prevention is better than cure ká dáàbòbò ra wa ẹ̀mí wa dúkìá wa àlàáfíà wa ká dáàbòbò àwọn nǹkan wọ̀nyí kí ìparun má dé bá káburú má ṣe kí sùtá má ṣe ilé ìbáyìí ó lóore ju kí aburú ṣe àwọn nǹkan yìí káàkiri ká máa wọ́n lọ tó bá jẹ́ sí pé ìpìnlẹ̀ tí sàríà dúró lórí rẹ̀ pẹ̀lú ẹ̀rí inú quran àti Sunnah pé ká dáàbò bo ẹ̀mí wa àtẹ̀mí àwọn èèyàn wa ká dáàbò bo àlàáfíà wa tó yẹ bá ṣe àti sí pé tá a bá ti sọ̀rọ̀ nípa ìtàwọn yóò fi dáàbò bora ọ̀rọ̀ táwọn sọ fi sọ̀rọ̀ eré rárá kì í sọ̀rọ̀ àwàdà àwẹ́wà ọ̀rọ̀ tó gbọdọ̀ serious ọ̀rọ̀ tí yẹn gbọdọ̀ síwájú ìjìnà síbi kùnkùn dún síwájú kó tó máa sọ fáwọn pé ẹ̀ṣẹ̀ nǹkan yìí náà ibi tí mo ti lọ ni pé mo fẹ́ sọ̀rọ̀ nípa omi kọlù so ibà ń sìn so mo fẹ́ sọ̀rọ̀ nípa efficiency efficacy rẹ̀ lórí pé tí ó lè pa kòkòrò fáírọ́ọ̀sì tí ó lè pa kòkòrò àìfojúrí táǹpẹ̀ ní coronavirus yìí ẹgẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ́ ń lo lónìí táṣìrò pé yọ́pa kòkòrò yẹn na mo ṣe research àwọn research kan tí mo ṣe yóò jẹ́ kó pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí so I will go a little bit scientific Ma sọ̀rọ̀ ní màá sọ̀rọ̀ ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ science níbi ọ̀rọ̀ yìí púpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń mẹ́nu bá nǹkan tó ní pẹ̀lú science náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so nítorí pé research yẹn ó ní ṣe nǹkan tá à ń sọ̀rọ̀ yìí ní ṣe pẹ̀lú ìmọ̀ science so bó ṣe lọ́pàpọ̀ pẹ̀lú ẹ̀sìn wa so tá a fi gbọ́dọ̀ máa bóòlù àwọn mùsùlùmí ṣe gbọ́dọ̀ lò nàgbà tí mo ṣe research mo sì wádìí lórí pé ǹjẹ́ omi kọlù yẹn tó jọ́nà àbáyọ àbólè rọ́pò àwọn nǹkan tí ní tí ó jẹ́ oògùn apakòkòrò sí ń bẹ láwùjọ wa nàgbà tí mo wá ṣe ìwádìí mo rí wípé omi kọlù ò lè pa kòkòrò fáírọ́ọ̀sì ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ti ń lò ó pẹ̀lú pé àwọn kan sọ fún yín bẹ́ẹ̀ sọ ẹ̀dá kan sọ lọ́wọ́ bá sọ ẹ̀wá nǹkan ní ìtẹ́lò kò pa kòkòrò ẹ̀ o síra ní kò pa kòkòrò yẹn má gba ìtàjẹ pẹ̀lú nǹkan yẹn kí ló dé ṣe rí omi kọlù wọn pa kòkòrò ní tòótọ́ ṣùgbọ́n kí n ṣe gbogbo kòkòrò ló lè pa eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kì í mọ̀ lórí àwọn ìwádìí fẹ́ kí wọ́n ṣe síwájú ká tó máa bá wọn sọ̀rọ̀ àti ká tó máa prescribe nǹkan fáwọn èèyàn ká tó máa sọ wọ́n ẹ̀kẹ́ lẹ́lò nǹkan báyìí lẹ́lò nǹkan báyìí gbogbo apá kòkòrò nítòótọ́ ni ṣùgbọ́n ó láwọn bacteria kan tó lè pa kò lè pa virus kódà bacteria gan ó lójú bacteria tó lè pa ṣe báyìí nítorí pé active ingredient kọlù vẹ́nígà tó fi ń pa kòkòrò òun nìkan tó ń pè ní acetic acid ṣébà ní sí yìí so acetic acid ló wà nínú ní tá ń pè ní kọlù ṣébà yìí acetic acid yìí máa ń pa kòkòrò ṣùgbọ́n ó láwọn bacteria tó lè pa kò lè pa virus rárá so nítorí ẹ̀rí ẹ̀dẹ́ká jìnà sí wọ́n tó bá fẹ́ ṣe research lórí àwọn nǹkan yìí tó jẹ́ bá ìwọ náà láǹfààní láti ṣe research lórí nǹkan yẹn kó wọn náà ṣe ìwádìí jinlẹ̀ ṣé ó lè pa àbí ò lè tó bá tó wá fẹ́ tó bá yẹ bá nímọ̀ nípa bá ṣe ń ṣe ìwádìí ní inú laboratory ilé àyẹ̀wò gba sample blood ẹni tó bá ní coronavirus virus yẹn ti wà nínú blood yẹn nítorí ẹ̀lú jẹ́ pé tẹ́yìn bá fẹ́ test àwọn virus yẹn ẹ̀rí pé sample blood yẹn náà máa gbà tábà ti gba sample blood yẹn wọ́n lọ test ẹ̀ so kòkòrò yẹn wà nù ẹ̀ gba sample blood ẹ̀ nìyẹn mú omi kọ́lù wọlé àyẹ̀wò lọ lọ carry out experiment lórí ẹ̀ ǹjẹ́ omi kọ́ lù pa kòkòrò yẹn ọba tó kò pa tó yẹ bá yẹn sọ ìyẹn jẹ́ ìmọ̀ alákọ̀ọ́kọ́ nǹkan méjì tó fìdí múlẹ̀ pé ó lè pa kòkòrò fáírọ́ọ̀sì yẹn tó lè pa fáírọ́ọ̀sì kòrónà yẹn àtàwọn fáírọ́ọ̀sì míì tó lè pa nǹkan méjì náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni alcohol eléyìí tó wà nínú sanitizer eléyìí tí wọ́n ní ká máa fi fọwọ́ yẹn ó dẹ̀ gbọ́dọ̀ tó sixty to seventy percent nínú ẹ̀ àwọn nǹkan míì tán bá ń fi kún wọ́n máa fi kún lẹ́yìn sixty to seventy percent yẹn ṣe ṣe báyìí sìn yìí so kó tó lè fa kòkòrò yẹn màá dẹ̀ sọ ìdí tó fi ń pa ń sìn gẹ́gẹ́ bí research tí mo ṣe ẹlẹ́ẹ̀kejì tó lè pa òní bleach bleach yẹn òun láàrí nínú detergent àwọn ọṣẹ oní lúbúlúbú eléyìí tí a máa fi ń fọ aṣọ tá a máa fi ń fọ bọ́ tá a máa fi ń fọ oríṣiríṣi àwọn ọṣẹ tẹ̀ mọ́ ara yẹn so ẹ jẹ́ kí n fún yín lápẹ̀jú kó lè yẹ yín bóyá bí sunlight sunlight bóyá bí oríṣiríṣi wọ́n pọ̀ bóyá bí magic bóyá bí wow wọ́n sá pọ̀ dáadáa sẹ́yìn náà ti mọ̀ kí n bá ti sọ pé sunlight so ẹ ti mọ irú àwọn ọṣẹ tó rí bẹ́ẹ̀ àwọn ọṣẹ lúbúlúbú ọṣẹ yẹn ní èròjà bleach nínú so yẹ báyìí nítorí ẹ̀ so detergent náà ó wà nínú nǹkan tí àwọn ilé àwọn ilé ìtòrí àmọ́ fún yẹn ní màrà pé kí yẹn máa fọwọ́ nígbàdégbà tí yẹn bá lágbára láti ra sanitizer tó lè lo detergent detergent náà máa pa torí èròjà tó wọn bẹ́ẹ̀ tá ń pè ní bleach so nǹkan méjèèjì yẹn ó wà fún fáwọn pé ó lè fa kí ló lè fa ó lè fa àlàyé rẹ̀ nígbà tí mo ń ṣàlàyé virus lẹ́ẹ̀kan kòkòrò virus mo ṣàlàyé wípé in tó jẹ́ èròjà ìta ìta virus tí tó jẹ́ sí pé òun lẹ̀wù tí virus gbé wọ̀ protein nínú ẹ̀ láti wá rí DNA àti RNA tí mo ti ṣàlàyé ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan tó yí báyìí now ìta ẹgẹgẹ tí ọjọ́ sí protein tó jẹ́ pé òun ní protein tó jẹ́ ẹ̀wù tó gbé wọ̀ níta yẹn òun ni alcohol fẹ́ lọ pa tó fẹ́ lọ attack tí alcohol bá ti lọ attack protein yóò bà protein yẹn jẹ́ tó bá ti lè bà protein yẹn jẹ́ virus yẹn máa kú bẹ́ẹ̀ ni bleach náà ṣe bá yín sìn so yóò lọ pa protein ara virus yẹn níta yẹn tọ́wọ́n ta yẹn tó bá ti lè pa ikú ti dé bá virus yẹn nìyẹn so a eléyìí báyìí ni ìwádìí ìjìnlẹ̀ nǹkan méjèèjì yìí tó ṣe bá yín sìn yìí ń sọ pé nǹkan mi ò tún sí o tó ṣe bá yín sìn yìí ṣùgbọ́n nínú àwọn nǹkan tó wà rẹ́dílé available láwùjọ tiwa tèmi ṣe ìwádìí lé lórí tí wọ́n rí pé ó lè pa kòkòrò ìkó náà làwọn kan méjèèjì ẹ̀ nǹkan méjèèjì yẹn sì ní àwọn elétò ìlera náà advice pé a máa lò láti pa kòkòrò yẹn alákọ̀ọ́kọ́ kò ní sanitizer ẹlẹ́ẹ̀kejì ní detergent náà sanitizer yẹn òun lágbára ju detergent náà lẹ́yìn tí ó tàbí wà mí léyìí báyìí kí wá ní ìdájọ́ lílo sanitizer nígbà tá a ti wọ́n fẹ́ sanitizer yìí rè ó kọ̀ǹtéènì seventy percent alcohol ó contain sixty percent alcohol ìyẹn ni pé ìdá àádọ́rin nínú ìdá àádọ́rùn nínú ìdá àádọ́rin èròjà tí wọ́n fi ṣe sanitizer ìdá àádọ́rin nínú ẹ̀ nínú ìdá ọgọ́rùn-ún nínú ìdá ọgọ́rùn-ún hundred percent nínú ìdá ọgọ́rùn-ún àwọn èròjà tí wọ́n tàjọ fún fi ṣe sanitizer ìdá àádọ́rin nínú ẹ̀ ni ògógóró ẹ̀jẹ̀ ń sọ bẹ́ẹ̀ yẹn kó lè yẹ yín dáadáa tí bá tó pa alcohol so ògógóró ni ń pèlẹ̀ ògógóró kódà kìí ṣe ògógóró lásán ojú náà ẹ̀yọ́ àìsí so nítorí pé alcohol nínú nǹkan tí máa tó padà mẹ́rin bá ẹjẹ́ kí n táyé àti spirit ìdí báyìí sí so nǹkan kan náà ni so tó máa ń ṣàlàyé fún yín ṣẹ́rí alcohol rèé spirit rèé volatile liquid ni èròjà tó lè gbaná ni ó lè gbaná tẹ́ bá sáná sí yọmọjò bùlàbùlà ó wà volatile ó jẹ́ báyìí so nínú nǹkan tí wọ́n ti ń lò nínú nínú pébù nínú mẹ́sìn láti fi mọ́ nǹkan ni ó yára mọ́ nǹkan àwọn nǹkan tí omi ò lè mọ́ òun lè mọ́ so yẹ́ báyìí sí náà nítorí pé ó contain ó ní èròjà yìí nínú ní ìdá àádọ́rin àbí ìdá ọgọ́ta 60% àbí 70% alcohol so yẹ́ báyìí sí nítorí ẹ̀ lórí àkókò yẹn so alcohol gẹ́gẹ́ ní in tó jẹ́ èròjà kankan tó wà nínú ẹ̀ tí náà yìí wá fa pé kí àwọn mùsùlùmí kí a mọ ìdájọ́ ẹ̀sìn níbi lílo irú nǹkan yìí tí ìbá ẹ̀sìn náà sábà ń bẹ́ẹ̀ ìdájọ́ ẹ̀sìn níbi nǹkan yìí a padà sí kí lẹ́sìn wa sọ kí làwọn ẹ̀rí nínú Kitab nínú Al-Qur'an àti Sunnah lórí lílo nǹkan yìí alákọ̀ọ́kọ́ ni pé ìpìnlẹ̀ tí kò sí dìwó tí wọ́n mọ ìdájọ́ ṣẹ̀ríà àlè lórí òun ni pé al-aslu fi al-ashiya'i at-tahara ìpìnlẹ̀ lórí àwọn nǹkan tá ń lò òun ni pé ìpìnlẹ̀ rẹ̀ ìdájọ́ ìpìnlẹ̀ ni pé nǹkan tó máa ní títí táàfì rẹ̀ yìí tọ́sọ̀ ní kọmà tọ́sọ̀ dẹ̀mí ṣùgbọ́n yẹ ká bá sọ fún wa pé nǹkan kan ẹ̀gbin ni àbí ẹ̀ẹ̀lè lò nínú àwọn nǹkan ìlò nínú àwọn àṣìyà ẹni ẹni ìdíkó ó bùkátà kó fún wa lẹ́rìí so nítorí ẹ̀lú jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹlù ní tí ọlọ́ọ̀bà lọ́sùn hàn àtàrà ní wọn àtọ́lọ̀bà àdíkẹ́lọ̀ kára kẹ́kẹ́kọ́ ẹ̀sìn tọ́bá tí èdè yìí lọ́wọ́ yìí ń gbà ìgbà yóò máa yà yẹn lẹ́nu ẹ̀rẹ́ yóò bèèrè pé ẹfún wa lẹ́rìí tó ní kí n tọ́ wá ní ká fún wa lẹ́rìí lórí yẹn sí nǹkan tẹ́yẹ béèrè rí lé lórí nǹkan tó yẹ kó òun gẹ́gẹ́ tó ń tó gbàgbé kan wọn ọ̀dá yẹn òun yóò mẹ́rin wa òun yóò wá kọ́ máa àtàkì pẹ̀lú ni èyí ó béèrè rí tó ní ká máa ṣe ká tó máa ṣe al-aslu fil ibadat at-tawqif ìpínlẹ̀ yẹn yẹn kó tó lè ṣe nǹkan kan nínú ìbáàdà gbọ́dọ̀ rẹ̀ kó tó ṣe ìpínlẹ̀ ní pé ọ̀gbọ́dọ̀ ṣe aláàkùnfẹ́ ìbáàdà alhazọ kóra dú ọ̀gbọ́dọ̀ ṣe títí tó fi rẹ̀ ẹ̀rí ní sọ́bí kọ́ ṣe. so example lórí àwọn nǹkan yìí inshallah máa padà mọ́ wá nísìn so ó ní pé ìpínlẹ̀ méjèèjì ẹjẹ́ kíkọ́ fi rìn lẹ̀ náà mo wá tàrà nípa àṣíà àwọn nǹkan ń lò ìpínlẹ̀ rẹ̀ ní pé ẹ̀tọ́ ni ẹ máa wù ní ìṣẹ́jẹ́ kí n fún ilé yìí kí ẹ̀kọ́ sọ fún wa ní sí pé haramu ni àbí ẹ fún wa lé ẹ̀rí tó ní kí ẹ máa di ago fún yàtọ̀ ah, ní sí ẹ̀sìn kí ni ẹ fún wa lẹ́rìí tó ní kí ẹ máa di ago náà ah. àbí ẹ fún wa lẹ́rìí tó ní kí ẹ máa lo laptop ṣeṣe bá ní sí àbí ẹ fún wa lẹ́rìí tó ní kí àwọn obìnrin máa lu mú fún yàtọ̀ rẹ̀ kẹ́ máa fi ẹ̀rìn sí mú ìkàtà bèèrè ní pé ṣé lílù mú àwọn obìnrin kan fi ẹ̀rìn sí ìbáàdà ni àbíkẹ́ni àbí zina àádà tó yíba yìí tábà ti lè sọ bẹ́ẹ̀ fẹ́ni tó kéwú ó ti mọ̀ pé apá àwọn ti bọ́ torí pé tọ́bá ti lè sọ pé kò tó bẹ́ẹ̀ kọ́ tí ó pè ní ìbáàdà ẹ̀sìn ọ̀dọ́ tábà yìí kò pé kò gbọ́dọ̀ pé nǹkan oníjọsìn ní tí ó pè ní zina àádà àbí nǹkan ọ̀ṣọ́ nǹkan àládà wa tá ń lò tó bá ti lè pè ní àládà ní tó kù ní pé fún wa lẹ́rìí tó ní òun náà ni pé al-ibaha ìpínlẹ̀ ni pé ẹ̀tọ́ ni títà gírẹ́ ìtọ́ ní kámàlù so irú nǹkan yàwọn àti ń bèèrè lé lórí ní tá bá ń bèèrè lé lórí so bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ lúdúmú yẹn mo ti sàlàyé pé ẹni tí ó bá lúdúmú ní obìnrin ó ti jọra yẹn kó bójú o so ti bá nítorí pé ó ti ti fi ọ̀ṣọ́ mi sí ojú kódà àwọn tí wọ́n gbà yí pé kì í sọ̀rọ̀ yẹn ní kóbìnrin ojú wọ́n gbà pé tọ̀sọ̀ bá ti lè wá bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ní kóbìnrin mo kàn yà síbẹ̀ yẹn nìyí ní pẹ́ńbẹ̀ ṣùgbọ́n kọ́ máa jẹ́ sí pé ó yẹ nǹkan tó ń tún nǹkan lẹ̀ sẹ́nu mi wà fún tatara bẹ́ẹ̀ gbé nǹkan mi jẹ́ kó gbé ni mo fi sáré tètè ṣùkọ́lọ̀ bá lọ́sùn àtàrà kó kó sànù kọ̀ọ̀kan wa kọ́lọ̀ bá kó san wá ní ẹ̀sán dáadáa. náà ibi tí mò ń lọ ni pé àwọn nǹkan tó bá ti rí bẹ́yẹn ìpìnlẹ̀ rẹ̀ ni pé ẹ̀tọ́ ni tí tàbí rẹ̀ tó ní ká má lò tó bá jẹ́ ìbáàdà fún bí ìwọjọ́ Wednesday á bèèrè pé kílẹ̀ yìí tí ò bá ti lè fún wa lẹ́yìn tó ká máa gba àwẹ̀ yẹn àlègbà torí pé ẹ̀rí lákọ̀ọ́kọ́ rí náà tàbí ṣe tó pé àwẹ̀ gbígbà àìbáàdà ni ṣèjì bá ní àbẹ́ni kan ní tó ìjọba ti fẹ́ yẹn lẹ́sùlà lówó ẹ máa kásẹ̀ ká sókè so á bèèrè fil ashiya al so ìpínlẹ̀ nípa àwọn nǹkan tá ń lò ní pé mímọ̀ ní gbogbo wọn tí tàbílẹ̀ tó sọ wọn di tí ó ma náà ibẹ̀ ni máa ti wá lọ síbi wípé ṣé alcohol ṣé ó mọ́ àbẹ́tọ̀ àbí èèwọ̀ àbí ẹ̀gbin níjà bákan náà máa lọ síbi ọ̀rọ̀ khamru ọ̀rọ̀ ọtí ṣé ọtí ṣé in tó mọ́ ni àbẹ́gbẹ̀ni méjèèjì yẹn ó pàtàkì gan níbi ọ̀rọ̀ táwọn sọ yìí ó pàtàkì gan a eléyìí tí ó wà láàrin àwọn olùmọ̀ ó pé ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ìjẹ́ ẹ̀gbin ọtí àti títọ́ rẹ̀ àti mímọ́ rẹ̀ àrínú àwọn olùmọ̀ tó gbà pé ẹ̀gbin lọtí kódà àwọn ni wọ́n pọ̀ jù ibi àwọn apá kejì náà olùmọ̀ tí wọ́n pọ̀lú ń ká àwọn gbà pé ọtí òkín sẹ́gbẹ́ mọ́sálà kan ní ẹbá mi dé mọ́lẹ̀ máa padà sàlàyé ẹni ṣùgbọ́n kí n tó lọ rẹ̀ ẹ̀dẹ́ kí kọ́kọ́ clear nǹkan kan tó lè máa dá wàhálà lẹ̀ sínú ẹ̀mí tó lè máa dáwọ́ tasẹ̀ nínú ẹ̀mí ní ìdèrè ó ní wípé ǹjẹ́ gbogbo tí mo ń sọ yìí ṣé à ń tọ̀rọ̀ nípa pé àwọn afá ti lórí pé táà lè mutí àbá lè mutí ni kò sí láyé kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ rí láyé náà afá ìpánupọ̀ wà lọ́dọ̀ àwọn àfáà wípé ọtí mímu haramu ni ọtí haramu ni kí lọ́fà torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe ilé ìwọ̀ ní al-Qur'an pẹ̀lú nasu al-Qur'an ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣe ilé ìwọ̀ pẹ̀lú nasu hadith anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ó tún jẹ́ ìwọ̀ pẹ̀lú ijma' ó jẹ́ pé gbogbo ẹnu gbogbo àwọn olùmọ̀ kò kò àti fi ń ṣeré kódà gan rèé èèyàn gbọ́dọ̀ sí èméjì wípé ìjọ ti jẹ́wà ló jẹ́wọ̀ torí pé ìṣe ọtí ní ẹ̀tọ́ ìpé ọtí lẹ́tọ̀ọ́ tó yẹ pé náà sùn bẹ́wà lórí ìjẹ́wọ̀ rẹ̀ nínú kẹta àti súnà àti ìjìmá ìṣe kẹfẹ́rí ni ìwà kẹfẹ́rí ni yóò di kẹfẹ́rí tí yẹn bá pe bá di kẹlá ṣe léèwọ̀ tí yẹn bá pe lẹ́tọ̀ ara Qur'an wá nínú Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ tí wọ́n náà ti mà padà tún mẹ́nu bá apá kan nínú àwọn àyà yẹn tó ń ṣe ọtí léèwọ̀ léwa lórí now ṣùgbọ́n ìdájọ́ fíkìwù ni pé ìyàtọ̀ ń bẹ láàrin pé nǹkan jẹ́ èèwọ̀ àti kó jẹ́ ẹ̀gbin ilé báyìí ọmọ fíkìwù nìyẹn ọ̀rọ̀ ọmọ nìyẹn kìí ṣe gbogbo tọ́lọ̀ ọba àríkẹ́lá ṣe léèwọ̀ fún wa lẹ́gbin kìí ṣe gbogbo ìwọ̀n lẹ́gbin fún bí àpẹẹrẹ ń ẹwọ poison poison èèwọ̀ ni bẹ̀tí ó ń jíbẹ̀ kìí ṣẹ̀gbin ni poison so yíba yìí sìn àtàwọn oríṣiríṣi nǹkan ní ìjí máa padà mú wa tó yẹ sí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi àwọn nǹkan yẹn léwọ̀ ṣùgbọ́n kì í sẹ̀gbìn àwọn nǹkan yẹn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ ní ọ̀rọ̀ lórí pé ǹjẹ́ a lè lo alcohol àbí nǹkan tí alcohol wà ń bẹ láti fi ṣe láti fi mọ́ ibì kan láti pa àwọn kòkòrò kan ibi tó wà ní ọ̀rọ̀ ìjẹ́ ìjẹ́ kílẹ̀ ń àbáyé kò jẹ́ gbin kìí ṣe ọ̀rọ̀ pé ǹjẹ́ haramu níbi mímu ẹ̀ àbí kìí ṣe haramu ẹ̀ ó clear nígbàtí lè yìí rí báyìí ẹ kí n wá sí àwọn àlàyé kan tí ó mú ọ̀rọ̀ kó clear wa dáadáa pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tó wá láti inú al àti láti inú àti nínú àgbọ́yé àwọn olùmọ̀ ṣe yíba ń sìn àwọn àlàyé náà nínú àwọn nǹkan tí padà fi ṣe wá láǹfààní níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbé idnillahi ta'ala òun náà ni ọ̀rọ̀ ìkan nínú àwọn olùmọ̀ tí a ìmọ̀ wọn tí ó tàǹfààní púpọ̀ láwùjọ bẹ́ẹ̀ pé wọ́n wà ní àwọn tọ́lọ̀ lọ́sùn العلامة الفقيه الأصولي محمد بن صالح العثيمين ọ̀rọ̀ wọn wà ní ọ̀rọ̀ tí màá fi ṣe wá láǹfààní níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú tíra wọn tí wọ́n kó nínú àwọn fatawa wọn tán kó jọ tán pè ní majumọ́ ìfatawa ọ̀rọ̀ táyì ibn Uthaymeen àkójọpọ̀ àwọn fatawa àtàwọn lẹ́tàbí ibn Uthaymeen sọ inú tíra yẹn sọ máa ṣe wá láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá yìí sọ nígbà tí wọ́n bí wọ́n léèrè nípa ìdájọ́ ta'qim ta'qimul juruh ìtàkùn ní bá àfẹ́ ìmọ̀ jùrù òun ni ká tẹ́rí láìsí ojú egbò ká fi oògùn apakòkòrò ká fi fọ ojú egbò wọ́n fi wọ́n lè nípa ìdájọ́ oògùn apakòkòrò tó bá ní alcohol nínú spiriti àtàwọn nǹkan míì tí lè fi fọ ojú egbò láti pa tí wọ́n wà lójú egbò tó bá ní alcohol nínú nínú àwọn kan tí màá tún fi ṣe wá láǹfààní bákan náà òun náà ni fatawa alájúmọ̀tì dáìmà fatawa alájúmọ̀tì dáìmà nígbà tí aláàmàtò alfaqihu ibn baz rahimahullahu ta'ala tó fi ń jó lórí wọn nígbà yẹn máa fi yẹn náà ṣe wá láǹfààní lórí masala yìí kálí máa ń pe ọ̀rọ̀ yìí rè ọ̀rọ̀ tó kó ti nípìnlẹ̀ ní lọ́dọ̀ àwọn olùmọ̀ tó yẹ pé ó ti ń bá ìmọ̀ bọ́ ti pẹ́ kan tí ìyẹn kan fẹ́ sọ láti jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ nù tó ta òbí ká fi ṣe wá láǹfààní irú àsìkò tá a wà yìí tó yẹ pé ẹlòmíì ní bùkátà táwọn nǹkan yìí fún pẹ́ pé ó sì máa bà tó yẹ bá ní ìyí ìfún pẹ́ pé ó sì máa bà látara wípé kò gbàgbọ́ yìí tó yẹ kó gbọ́ yìí níbi irú àwọn mọ́sálà yìí kí n ṣàlàyé kí níkẹ̀ fún yín ò ní pé spirit tá a máa ń lò yẹn ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń lo spirit ẹ pé àfi ń ṣe oríṣiríṣi àwọn nǹkan ṣe ẹlòmíì tó bá bímọ nínú àwọn nǹkan tí wọ́n máa ń kọ fún wa ní hospital ká mú wa nígbà tí wọ́n bá fẹ́ ní spirit wa torí pé oògùn apakòkò tó lágbára ni ṣe tẹ ìdodo ọmọ náà àwọn obìnrin tó ń tọ́mọ wọn máa bá ṣe ń fi spirit ra ìdodo ọmọ yẹn kí kòkòrò ń bà wọ bẹ̀ spirit jẹ́ òun yẹn ninety nine percent alcohol wà bẹ́ẹ̀ alcohol tó wà ń bẹ́ẹ̀ pọ̀ ju sanitizer tí àwọn èèyàn ń sá fún lọ alcohol tó wà ní spirit spirit kò lágbára gan nítorí ẹ̀ tẹ́ ẹ bá wo spirit ẹ̀rí wípé ó máa ń tètè evaporate ó máa ń tètè ń gbẹ tẹ bá sílẹ̀ báyìí ahàn ní ọmọ gbẹ tó ṣe bá níbi so ó lè wà kọ́ bí lè ṣẹ̀rọ̀ ó wà bó látà ìgbà ó lè ó lè bọ̀n ó lè jóná tó ṣe bá níbi so àwọn èèyàn míì ń lo síríìtì fún oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ìjẹ́ sí pé wọ́n wá ń sá fún sanitizer ìwọ́n tó ń lo síríìtì ti lo ń dójú sanitizer lọ tó jẹ́ fura tó ti báyìí sìn gbogbo àwọn àlàyé yẹn mo sì ń padà bọ̀ láti mọ wa so nínú àwọn kan tá a ní láti gbóyè níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí naam àfáwa al-allamah ibn rushd nínú tíra àwọn tí wọ́n pè ní bidayatul mujtahid tíra yìí tíra tó dá púpọ̀ ni wọ́n mú ọ̀rọ̀ wá lórí wípé ẹnu àwọn olùmọ́kò lórí pé àwọn nǹkan mẹ́rin kan bẹ̀rẹ̀ fi yẹ́ sí pé ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin òun làwọn nǹkan yẹn so ẹ̀jẹ́ kí n ti wá láǹfààní pẹ̀lú násù ọ̀rọ̀ Ibn Rushd rahimahullahu ta'ala lórí ọ̀rọ̀ tó ń sọ nípa nǹkan táwọn olùmọ̀ sọ nípa àwọn nǹkan mẹ́rin fẹ́ pé ẹnu kò lórí ẹ̀ pé ẹ̀gbin làwọn nǹkan yẹn so nǹkan kan wá ń bẹ sí yẹ pé ẹnu àwọn olùmọ̀ kò lórí àwọn olùmọ̀ yapa lórí nǹkan yẹn ìjẹ́gbin ni àbí kò kí ń ṣẹ̀gbin tó yẹ báyìí sìn òun náà yẹ ọ̀rọ̀ khamru ṣùgbọ́n àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin kan tí mo fẹ́ kà yìí kí ni nǹkan alákọ̀ọ́kọ́ nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ni òkú gbèdé ẹran tó bá ní ẹ̀jẹ̀ tí kò ń ṣẹran tó ń gbé ní omi ẹ̀wù májẹ̀mú méjì òkú gbèdé ẹran tó bá ní ẹ̀jẹ̀ májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni kó jẹ́ pé máìtà ẹran tó lẹ́jẹ̀ bákan náà kó jẹ́ pé kì í ṣẹran tí ń gbé omi ẹran bẹ́ẹ̀ tó bá kú ní òkú mẹ́tẹ̀ ó ti di ẹ̀gbìn ẹlẹ́ẹ̀kejì òun ni a ẹ̀jẹ̀ fún rárá rẹ̀ ṣe bá ní ẹ̀jẹ̀ yẹn wá jẹ́ ẹ̀jẹ̀ ẹran tí kò kí ń tí ń gbé omi ẹ̀jẹ̀ yẹn tó bá fi lè pọ̀ ni nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí tí wọ́n fẹ́nu kò lé lórí pé ẹ̀gbin ní ni ẹ ṣe yíba yìí sìn nǹkan ẹlẹ́ẹ̀kẹta nínú kata fẹ́nu kò lé lórí pé ẹ̀gbin ní ṣe yíba yìí sìn tí kò sí ìyapa lórí ẹ̀ òun ni ìtọ̀ àbí ìgbẹ́ tọmọ nabi adam alayhi salatu wassalam so àwọn nǹkan yìí ẹlẹ́ẹ̀kẹta ni ẹ̀gbin àwọn nǹkan yẹn ṣe yíba yìí sìn ah, eléyìí nǹkan tó wá jẹ́ sí táwọn olùmọ̀ wá yapa ní orí ẹ̀ tí ó jẹ́ sí pé àwọn kan sọ pé ẹ̀gbin ni àwọn kan ní kò kí ń ṣẹ̀gbin òní ọ̀rọ̀ kílẹ̀ máa ń pè òní ọ̀rọ̀ ọtí Al-Imam Ibn Rushd rahimahullahu ta'ala nínú àwọn olùmọ̀fẹ́nu kò lórí àwọn nǹkan mẹ́rin pàtó pípa àwọn nǹkan mẹ́rin yìí ẹ̀gbẹ́ ni wọn kò sí àpá lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí alákọ̀ọ́kọ́ alamaitati alhayawani fi dami alladhi laysa bima iye ẹnu kò lórí òkú ń bẹ ti ẹran tó bá ní ẹ̀jẹ̀ tí òkè ti ẹran tí ń gbénu omi ó túmọ̀ sí pé ẹran tó bá lẹ́jẹ̀ tí bá ń gbénu omi tó bá gbénu tí ń gbénu omi òkú ń bẹ ti rẹ̀ ní má ní kí ṣe ẹ̀gbin pẹ̀lú nọ́ọ̀sù hadith ó ti bá ń ṣe tí mi ní mẹ́nu báyìí gbogbo wa náà láti gbọ́ hadith yẹn rí ìṣẹ́báyìí so ẹlẹ́ẹ̀kejì alamẹ́tàtì hayawa ni bidami alẹ́rí lẹ́tàbí ma iye mìsàlẹ́yìn ẹlẹ́ẹ̀kejì o ni wàhálà lahmil khinziri ẹnu àwọn olùmọ́kòrò ẹran ẹlẹ́dẹ̀ o ni gbogbo ẹran ẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀kejì ẹnu àwọn olùmọ́kòrò pé ẹgbẹ̀lẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ gbogbo ọ̀nà tó bá wù kó gbà kú kódà wọn bá bí kò bá kú lọ́nà tó bá ṣẹ̀rí àmú tó bá ti lè kú ẹgbẹ̀lẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ kò yí bá ní sìn ẹran ẹlẹ́dẹ̀ ìgbín ni ẹlẹ́ẹ̀kẹta ẹ̀jẹ̀ fúnra ara rẹ̀ tó bá jẹ́jẹ̀ tó pọ̀ tó wá jáde lára ẹran tí kò kí ń sẹran ní omi kódà kó jẹ́ pé ẹran yẹn wà láàyè àbótikú ìfàsọ̀rọ̀ ní alhayi awil mayyit ó jáde látara alàyè ni àbójáde látara òkú kò yí bá ní sìn ẹ̀jẹ̀ fúnra ara rẹ̀ tó ẹ̀gbin ni ó di nǹkan ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni báwo ló Adam ìtọ̀ ọmọ ànábì Adama àti rọ̀jí'ìhù àti ìgbẹ́ ọmọ anábì adama ẹgbẹ́ ni wọ́n wá ní wà àkísàrùhù màálà najasati al-khamr wọ́n wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ni wọ́n wà lórí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà kìí gbogbo ṣùgbọ́n níbi ìjẹ́gbìn ọtí ìyapa wà ní orí ẹ̀ lọ́dọ̀ apá kan náà àwọn àfà òní hadith eléyìí ni ọ̀rọ̀ ibn rushd al-allama ibn rushd nínú bidayat al-mujtahid ṣe yí báyìí náà lẹ́yìn tí lè ti ta sí ma eléyìí báyìí ẹ jẹ́ kí n kà fún wa àwọn olùmọ̀ tí wọ́n gbà wípé ọtí kò kí ń ṣẹ̀gbìn ẹ má sì ń gbọ́ yé gbogbo olùmọ̀ náà gbà pé ọtí haramu ni nígbà pé èèwọ̀ ni ọtí kò sẹ́ni náà tí ó gbọ́dọ̀ gbà pé wọ̀ ni ọtí ṣùgbọ́n pé ẹ̀gbin ni àbíkú sẹ́gbìn ìdájọ́ mi ọ̀tọ̀ ni kíní kẹtẹ ńlá láti mà lágbára tí mo dé o ní pé ṣẹ́rí ìpé nǹkankan lẹ́gbìn hukmun shar'iyyu ìdájọ́ ṣẹ̀ríà tó jẹ́ sí pé kéèyàn tó lè pè nǹkankan lẹ́gbìn fún àwọn èèyàn èèyàn gbọ́dọ̀ lẹ́rù nítorí pé ìpé nǹkankan lẹ́gbìn ìdájọ́ máa tẹ̀lé ìdájọ́ máa tẹ̀lé ìkọ̀kan ní jẹ́bẹ̀ látàláì nídájọ́ so ìbáyìí now ní tó bá ti wá lè rí bẹ́ẹ̀ rí pẹ̀lú ẹ̀rí lèèyàn fi máa ń sọ pẹ̀lú ẹ̀rí ni kò ń ṣe pẹ̀lú ìfẹ́nú àbí pẹ̀lú hamasa pẹ̀lú tarakọ́ náà nígbàtí ní ìrìn lẹ̀bẹ̀ mo ti tàlàyé fún wa pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ nínú àwọn àfà ni wọ́n gbà pé ọtí ẹ̀gbẹ́ ni bẹ̀tà àwọn tó léṣe nínú àwọn àfà àwọn gbà pé ọtí òkè ń ṣẹ̀gbìn àwọn tó rí bẹ́ẹ̀ nínú àwọn tó ti kọjá lọ lásìkò tásìkò tí wọ́n pẹ́ oyin rọ̀bíà rọ̀bíà ni àgbàfà nílùú Madina ni àfà àrímọ́ Malik rahimahullah ta'ala ni kódà tẹbá sọ pé Imam Malik ní àfà àkàtọ́ lázàmà jù tó kéwú lọ́dọ̀ rẹ̀ púpọ̀ jù rọ̀bíà ni rọ̀bíà yìí àfà àtọ́kọ́ àrímọ́ Malik rahimahullah ta'ala kéwú Madina àwọn àwọn àwọn àtàgbà yìí pé nínú àwọn tó tún gbà bẹ́ẹ̀ o ni lẹ́ẹ̀tùbùn sáàdì lẹ́ẹ̀tùbùn sáàdì inú àwọn àgbàfà òkun lẹ́gbòǹgbò dátọ́lẹ́nu gbé àwọn afáàní tó sòro tàláyà númà so àwọn náà gbà wípé ọtí kò kì í ṣe ẹ̀gbin nínú àwọn tó tún gbà bẹ́ẹ̀ òun ni alimuzeni sọ́hìbù ṣàfẹ́yì ọmọ alimamu ṣàfẹ́yì rahimahullah tí gbogbo àwọn tí wọ́n rìn lànà ìmà tó jẹ́ ìmà ẹ̀sìn tí wọ́n mà pé àgbàfà tí ò ṣe fọwọ́rọ́ dànù pé àwọn náà kọ tíra kan tí wọ́n kì í ṣàfù súnà ṣàfù súnà múzẹ̀lì ṣé wá ní so eléyìí rèé nínú àwọn àfààní àbí òṣèlú súnà ni wọ́n kọ ti múzẹ̀lì nínú àwọn táwa gbà bẹ́ẹ̀ nínú àwọn tó ń pé àsìkò tí wọ́n tún ó tún súnmọ́ sí kò rí pé àníṣe ọtí kò kí ń ṣe ẹ̀gbin nínú wọn ni alimamu shaukani wà alimamu shaukani rahimahullahu ta'ala àwọn náà ni ọtí ò kí ń ṣe ẹ̀gbin ilé ìbáyìí ààrí nínú àwọn àgbàfà táwọn náà gbà yí pé ọtí kò kí ń ṣe kíni kò kí ń ṣe gbìn náà nínú àwọn tó wọ́n tó wá gbà bẹ́ẹ̀ náà táwa ti ẹ̀ bá wọn lùgbà tá a bá wọn lùgbà lásìkò yìí tí a bá wọn sẹ̀mí dáadáa òun ni al-allamatu al-faqihu al-usuli ibn Uthaymin Muhammad bin ta'ala so ìkìyàwó tí wọn náà ìṣẹ̀ta tí wọn náà lórí masala yìí lórí ọ̀rọ̀ yìí ni pé ọtí ò kí ń ṣẹ̀gbìn so ibà nìyí ṣẹwàá ara wọn tí wọn lọ tí ò kí ń ṣẹ̀gbìn ọ̀rọ̀ tí wọn ló tẹ̀sùn wọn torí pé ọ̀rọ̀ tí wọ́n òun lè rí rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ jù òun lè rí rẹ̀ tẹ̀sùn jù nínú nínú alkitaba àti kò yé báyìí sí náà inshallah karim síwájú kí n tó wá sàlàyé ìyapa tí ń bẹ láàrin àwọn àfà lórí pé ǹjẹ́ ọtí ǹjẹ́ èèwọ̀ ǹjẹ́ àtàlọ́wìn ǹjẹ́ gbìn ní àdíkò iṣẹ́ gbìn mo sọ pé ẹnu àwọn àfà kò láìsí ìyapa lórí wípé ọtí èèwọ̀ ni kò sí ìyapa bẹ̀bẹ̀ ìjẹ́gbin ni àbí kò kí ń ṣẹ̀gbin tó jẹ́ pé a lè lò fún nǹkan ní àbá lè lò fún nǹkan mi tó bá sọ pé ọ̀rọ̀ pé ìjẹ́gbin àbí ìṣẹ̀gbin lára àwọn ìdájọ́ tó máa jáde ń bẹ̀ ni pé tí èbá sí ṣẹ̀gbin ta lè lò fún nǹkan mi àbá lè lò fún nǹkan mi tó ṣe bá ń sìn yàtọ̀ fún mímu eléyìí báyìí nínú àwọn mọ́sálà tí máa padà máa gbéyẹ̀wò ni mo ojú aago mi sì mo mo dẹ̀ mọ̀ wípé mo dẹ̀ sì mọ̀ wípé nǹkan tó kù wájú mi tí mo fẹ́ bá wa discuss sí pọ̀ gidigan èyàn sí pé tó túmọ̀ sí pé ìjókòó ẹyọ kan yóò lè kò lè rẹ òun gbẹ àwọn tí mo fẹ́ ṣàlàyé fún wa lórí mọ́sálà yìí ta ní láti mà ní ìmà ta ní láti ní ìmà gẹ́gẹ́ mùsùlùmí lórí mọ́sálà yìí tó túmọ̀ sí pé ibi tí ọlọ́run bá lọ́sùn máa sálábá ní kí ibi bá ilé ìdé níbi tó ní ìtumọ̀ tó lápẹẹrẹ sọ̀rọ̀ ká sì máa retí pé ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ó sì máa wáyé ọwá tọ́lẹ̀ kejì yẹn bá rán àdékòkò ní jù bẹ́ẹ̀ lọ tí máa dẹ̀ gbìyànjú bẹ́ẹ̀ tí ò bá àrùn ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́kẹta lè wáyé kó lẹ́lẹ́kẹ́ nínú wáyé torí ọ̀rọ̀ tí mò ń bá wa sọ̀rọ̀ lórí èyí ọ̀rọ̀ kan fi ń pé ó wà sensitive ni ó ọ̀rọ̀ ẹlẹgẹ́ ni ọ̀rọ̀ tó yẹ sí pé àwọn olùmọ̀ àwọn ń ná ìgbìyànjú gan lórí ẹni alákọ̀ọ́kọ́ tí a ní láti mọ̀ ní tí mo bá àwọn àfáà kò lórí ẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ rí kò sí bí mọ́sálà ti jẹ́ ìṣìhàdíyà kìlàfíyà tó tó ń ti bẹ́ẹ̀ agbọ́dọ̀ jáhà agbọ́dọ̀ fẹ́rinlẹ̀ ilé tó bá rinlẹ̀ nínú ọ̀rọ̀ káàtì ṣe kí ni kágbádànù ilé tí ò bá tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ tó ṣe bá ń gbé so kájẹ̀ pèpè sí ilé tí ó tẹ̀sùn wọn tọ́wọ́ àwọn ògbóǹtarìgì àwọn olùmọ̀ tí wọ́n gbà yí pé ọtí kò kí ń ṣe kò kì í ṣẹ̀gbìn tó jẹ́ sí pé nàtíjà ni pé àwọn ìgbà yí pé èèyàn lè lo ọkọ̀ múrù fáwọn nǹkan ní ìtìyàtọ̀ fún mímu torí pé kò kì í ṣẹ̀gbìn nǹkan tó mọ̀ ní tó yẹ bá ní sìn náà lẹ́yìn yẹn kí n tó sàlàyé kí ni nǹkan tí àwọn tí wọ́n sọ wípé ẹ̀gbẹ́ lọ tí àwọn jùmọ̀ ìtàn gbára lé tán sọ pé ẹ̀gbẹ́ lọ tí kí n tó mú ẹ̀rí wọn wá nínú al àti nínú Sunnah kí n dẹ̀ tó fèsì lórí kí n tó wá mú ẹ̀rí àwọn tánì òfin ṣẹ̀gbìn wa n tí ó wù mí lásìkò yìí onílé kí n kọ́kọ́ ṣàlàyé nǹkan kan náà bóyá bẹ́ẹ̀ náà ni adẹ́sẹ̀ parí ọ̀rọ̀ yìí sí tí a sì máa bá ọ̀rọ̀ lọ ní ìdánilẹ́kọ̀ọ́ ilé tó ṣe ń bọ̀ ó ní pé kí n kọ́kọ́ ṣàlàyé nípa wípé sí ìyàtọ̀ ń bẹ láàrin khomru àti alkohol sí ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì àbí òsì náà àwọn olùmọ́tẹ̀ yapa lórí ilé yìí náà pé sí khamru yàtọ̀ sí alcohol àti kó yàtọ̀ sí alcohol náà a rí inú àwọn olùmọ̀tá ní ìkankan náà ní méjèèjì àti khamru àti alcohol wọn ní ìkankan náà ni a sì inú àwọn olùmọ̀tá ní àkóhun ṣe ìkankan náà so khamru yàtọ̀ sí alcohol so khamru dádú lọ́tọ̀ ọtí dádú lọ́tọ̀ alcohol dádú lọ́tọ̀ náà nǹkan tí ò sí iyèméjì bẹ̀ ni pé ọtí wọ́n máa ń ṣe láti bí nabir nabir òun lọ sí wine eré fi jẹ́ sí pé wọ́n máa ń mú láti bí inab láti bí èso inab grape tàbí ká ṣe láti bí tamro dàbídùn àbí ká ṣe láti bí ọkà bàbà àbí ká ṣe láti bí àgbàdo àbí ká ṣe láti bí wheat gbogbo àwọn kìíní èròjà yìí làwọn nǹkan tí wọ́n máa fi ń sọ sí tó yẹ bá nínú ṣùgbọ́n yóò ní àwọn nǹkan tí ó pass through kó tó di pé yóò dọ̀tí àwọn nǹkan láti ferment fermentation ńlá ti ó láti take place kó tó fáwọn nǹkan yóò dọ̀tí so àwọn nǹkan yẹn ní sọ́mùrù so yé now ṣùgbọ́n alcohol ti ẹ̀ òun ibi tí wọ́n ti ń ṣe òun yàtọ̀ sí ibi tán ti ń sọ sí eléyìí fà tó jẹ́ sí pé a rí nínú àwọn olùmọ̀tán ní kò ṣe kankan náà ní ìwòye sí ibi tán ti ń sa alcohol alcohol ibi tán ti ń ṣe òun náà ni látara khoshab pákó igi àti cup of cane so yíba nígbì àti ara àwọn àwọn èso náà pàápàá jùlọ ó ti ẹ̀wọ́ pọ̀ gan níbi èpo ọ̀sán àti òròǹbó so yíba nígbì so ibẹ̀ wọ́n ti ń ṣe alcohol alcohol dẹ̀ ní nǹkan kan ni tí ó jẹ́ pé ó wà volatile gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan tí mo ní ìgẹ́gẹ́ jọ pé ó léwu gan àmì ó yára gbaná nígbà nìkan so ìkẹ́kẹ́ ni liquid kan ni qabilu lil ihtiraq tó yẹ sí pé ó mọ́ ń gbaná kódà rí sẹ̀rí tabakhur wà tayaran ó yára ó yára mo lè ṣe ṣàlàyé àwọn ibi tán ti máa ń mú fún wa lórí títí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdàbàtà àwọn nǹkan rúgbìn náà ti máa ń mú pàápàá jùlọ àwọn nǹkan tó jẹ́ nǹkan èso ó pọ̀ púpọ̀ níbi èpo ọsàn àti lemon àti àwọn àyè míì náà níbi tó ti ń mú kílẹ̀ ń pè tó ti ń mú alcohol so eléyìí bá tó jẹ́ pé nígbà tó jẹ́ pé ibi tí wọ́n ti mú alcohol yàtọ̀ sí ibi tí wọ́n ti ń mú ọtí tó káwọn olùmọ̀ tó mú yàtọ̀ tó mú eléyìí ìyapa káwọn olùmọ̀ ṣe yàtọ̀ láàrin ọtí àtọ̀ ṣùgbọ́n ìgbà àwọn olùmọ̀ kò wípé ní tí ń bẹ lára ọtí gẹ́gẹ́ tí fi ń tàyàn gẹ́gẹ́ téèyàn fi ń ṣe kátàkátà alukóhólù rẹ̀ gẹ́gẹ́ ni ní tí ó ń lapa nínú ọtí tó rọ́ọ̀tí máa ń lá alukóhólù nínú ṣùgbọ́n alukóhólù ọ̀tọ̀ ọtí ọ̀tọ̀ so èyí ló bàtọ́ rẹ báwọn abáfọ́ olùmọ̀ sọ pé kò sí kò sí yàtọ̀ láàrin méjèèjì méjèèjì kankan náà ni now ẹ àbá wa pé méjèèjì nǹkankan náà ni àbá gbà pé méjèèjì ó síra wọn níta ni pé ǹjẹ́ alcohol àbọ̀tí ṣé ẹ̀gbin ni àbọ̀má tó bá yẹ pé alcohol àtọ̀tí náà ni tábà ti yanjú mọ́sálà pé tọ́tí máa bí ò má pé ìdájọ́ rẹ̀ náà ni máa dájọ́ kátólì sọ pé alukóhólù yìí ti ń tọ́ mọ́ kátó pè lẹ́gbẹ̀ẹ́ a ní ìdìdẹ̀lì tí ó pè nǹkan yẹn lẹ́gbẹ̀ẹ́ fún wa pé bá yìí kò tí ò bá ti dídẹ̀lì à nílò ló fi jẹ́ pé yín ṣàlọ́ kẹlù má padà sí wàlẹ́ àǹfààní pẹ̀lú ọ̀rọ̀ ìgbìn oríṣìí kan ìgbà tá ń sọ̀rọ̀ nípa irú nǹkan yìí àti bí àwọn mùsùlùmí ti ní hájà sí tó ti bá níbi yìí so aláàlámọ̀tò eh, Ibn Uthaymeen rahimahullah ta'ala wọn mú wá nínú mọ̀jú fàtàwà wọn fi sẹ̀rí lórí pé irú nǹkan yìí àwọn èèyàn ní bùkátà sí gan ìní bùkátà sí àwọn èèyàn tán ní bùkátà sí ó fà á kó jẹ́ sí wípé à ń láti à ń láti mọ kí nìdájọ́ ẹ̀gàn ká má bàa àti kìnnì ká má bàa hàn ní àwọn èèyàn lórí àwọn nǹkan tó jẹ́ sí pé wọ́n ní bùkátà sí láti sẹ̀mí tọ́lọ́run bá lọ́dọ̀ àwọn olùmọ̀ náà ah, bá tí mo wojú aago mi sìn mo pé ọjọ́ ti lọ́gà so ah, mi ò dẹ̀fẹ́ kí àwọn adánilẹ́kọ̀ọ́ yìí nìfẹ́ kó sú wa láti ṣàǹfààní níbẹ̀ inshallah kerim ibi tí mo dúró sí yìí náà ni màá ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ mi eléyìí tí ó máa tẹ̀lé ilé báyìí lórí pé ǹjẹ́ ọtí ǹjẹ́ tó mọ́ni àbẹ́gbẹ̀rẹ̀ so pẹ̀lú àwọn ẹ̀rí eré ìgbà pé ó wá nínú nínú súnnà lórí masala so àwọn tó lẹ́gbẹ̀ẹ́ ni kí náà gbára lé nínú ẹ̀rí iná Al-Qur'an àti súnnà àwọn tó ní òkín ṣẹ̀gbìn ẹ̀rí wù náà gbára lé nínú Al-Qur'an àti súnnà èwo wá ló tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn méjèèjì tí bá ń di eléyìí ó ní ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì tó ṣe máa wáyé inshallah karim lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí gbogbo bá Allah subhanahu wa ta'ala kí ó yà wáyà ìfẹ́ nù kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó dáhùn kó mú ẹ̀kọ́ kan wá dúró lórí ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó jogún àwọn ìmà eré tí ó máa tàǹfààní fún wa àtàwọn àdúgbò máa wa kó jogún ẹ̀fẹ́ nìkan wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa